أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم واللسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ina re ya sizan una banye banye n'ihi ni sama enihe bụ ebe na Ji aṣọ na tẹ́bẹ̀rẹ̀ rún nẹ̀nẹ̀ ẹ̀họ́ pẹ̀lú tí na nìyí ẹ̀họ́ pẹ̀lú háyà mọ́ nìyí awọ̀rọ̀ka anyị talik awọ̀rọ̀ka anyị ire onisi ga-enwuche dị abahụ ọrọ nọ ịna-eri ọnọ ọ na abika amịrị ha na-ewe iyi ebe mmiri na n'ụzọ ma ihe na n'ụzọ mewe ihu eyi ya nọ n'ụzọ mewe ihu na-ejesi karị ọyị ọzọ na ihe n'isa mee edewe ihu kirikiri nọ n'ọrọ ebe ọyị anabaghị muhammad sallallahu ọ bụ esi hadisa na nyere aka ɛha ɛno na banai na aka nisɛm orete esu ete esu no no gaba da ete no no na ina hɛ ɛsɛ orere gɛɛ ɛsɛ orere yi na hɛ abɔ ɔya okomori mɛhorɛ tona ntomori komori mɛhorɛ tona الدنيا موقوفة بين السماء والأرض منذ خلقها الله أمري مهورتون علي لم ينظر إليها مريو مريون بان تعالى أما هورتون فما ونضبطها نانا أو كنيشة جي كان يصال أنا ما أي وين إنها نانا نعم. وتقول يوم القيامة nsọ ya na na na ɛhana na ɔwɔ akae na kwik ya ma do akae arab ɛwɔ mori ije alni li abdina awliya ika nasiban na ba bɛ tɛ ɔbɛba bɛ ọbaba ina zaa ina ɔri hɛ wɔ booro ana ba bɛ tɛ ko kirikiri ina na ne hɛ ko mori ɔsɔ ni iti nso na ko mori na ni mi ɔgbɔria na sɔ ni yɔ. domori fayakun domori doka uskuti ya na shay

iná bọ̀ náà ni mẹ́rin rẹ̀ sọ ìlà àmà bá lè tẹ̀hùn nù ọmọ àkùdọ́ kẹwẹ́ hẹ́ àníṣó ìyọ́ ìmú ẹ̀yìn ẹ̀ ajínú náà nù iṣẹ́ ọdún náà máa sọ ọmọ gbọ́rẹ̀ ìṣọ́nà náà náà bá kọ́ ní iná náà wọn náà ni òyìn wọn ìrẹ́ iná náà ké ká iná ehe a asama ateme weka ebi nyɔne ibe bɔyi o dɔnni yɛ tse seventy two percent ee ibe bɔ bɔyi o dɔnni twenty eight percent akoko anya adala bɛ da pipe yi omori ne kui kiyɛ genegene ọmọ àkùsì ọmọ àkùsì kẹwàá gbọ́dọ̀ ìwà amẹ̀hìnẹ ayà ń ọmọ mi ya ìṣú ebe ọmọ àṣọ ọ̀yọ̀ wa ọmọ àṣọ ìṣú ọ̀tá. kúrẹ́ aka. bí bàbá ọ̀ka iná ẹ̀rí ọ̀nà bí a sì ọmọ orí mi kyẹ́tẹ́ iná ọmọ mi kò nyára. denye ọmụmụ ya gọ ụbanye ọnụ ọrụ nọ. dịkwa ọrụ ndị ntụ ụmụ isi mmasalam ịba ya kaị kaị latwa lihoni asụ gama mmiri poro asụ juwa mmiri poro ruwa ahịa juwa ọmụrụ ihe iyi mere ni a nke anị bọbọ nịnị emeghị gami anịbị isa poro anabi isa na bazi mariam ɛmɛ gama po de koko sɛ ju omori dɛ sɛ ya fainama ana abdullah wa rasulu ɔni hi omori ono nto omori yi bi dɔni lɛ wɔn tɔni fakulu abdullahi wa rasulu waahi mi ni ɔnto omori ka ya ahɛ ni ya kaka ɔni hi omori ɔni rɔ ntɔni omori dɔ ka ye. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله والمسيح ابن مريم أمري كذا أرى مكانه أرى مكافريتي ɛnare kɛ ɛnana kaka anabi yi sana bozi mariam ɛnana kaka ye onobo mori yi ɛnana kaka omori yi onobo anabi isa anabozi mariam وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربك اعبدوا الله ربي وربكم أمريك النبي يسوع نبطا أوه بني إسرائيل نني اعبدوا الله فكم ربي وربكم أمري أنا مهنا أمري مهنا يونني إنه من يشرك بالله وضطرب أما أسس ذبير أمريهك فقد حرم الله عليه الجنة أمري ولا ميس يكور الجنة ومأواه النار أهيا سنرى جهنم وما للظالمين من أنصار أمري كيف أن يمكن يدهن لني هنا هنا أمري أكاذا أنا أنا بزنا مشركنا lómùrí àkáhà sánìkàyè lakọ́díkà bára lẹ́dínà kánú iná láà lakọ́díkà bára lẹ́dínà kánú iná láà sáàlìfù sàlàfà وما من إله إلا إله واحد وإن لم ينتهوا أما يقولون لا يمسن الذين كفروا منهم عذاب أليم أمريكا أذن أعرف كبو أرى لكافرشي أنا ẹ̀nàmá kàkà iná láha fàlàfà kò mórí ẹ̀ta ní ní kò nyára kò mórí ẹ̀ta ní ní kò nyára wọ́n máa nínú ìláhìn ilá ìláhùn wáhìn o mórí kéyàn iná asáná wọ́n ẹ̀kẹ́ ìbò ní mórí ọ̀nyára chọ̀chọ̀chọ̀ wọ́n yín lọ́nà yẹn tàwọn àmà kú mórí kẹ́ nẹ́ẹ̀nà ní iná náà iní mórí sọ́nà kàfẹ́rù mímú ọmọdé kọba asọmọ ọkanyiwa ẹnana mọkàwé náà wọn ni sáyé adáàbọnà àfihàn òyà máa tọ́jà ẹwọn ọrẹ múlí ọ̀tá ẹ̀kọ́ wọn. lọ́mọdé náà قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير أمري أنا كبو أمام أمام أمام تاكاي أمري أمري أمام نبي إيسان وزي مريم

ɛna nana bɛ yɛn abo bɛɛ ato horo no bɔ wɔn ho ma ho apanya mmedi yi sɛ no ɔno bɔta wɔn ma fele abidjani anta bɔle ne hiri so teesi ɔno ɔmo de ɔno ɔfin ta do ne kɔn a halaka aba pitini ɛna bi ɛna nso na ɔmo de hijɛ ɛna bi ɛna nso na ɔmo de wɔ kyire nyi ɛna bi anibia na ɔmo ne kan no إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ọ̀nà omori ọ̀nà osìkò nà halakan dọ́sìkò nà gwe ẹ̀tẹ́n ànábi yìí sọ́nà omori kẹrẹ́ yẹn dọ́sẹ̀ fún yìí ìtọ́mọ́tọ́ pono nà omori sì kyerè wọn ní tùdí kẹyẹ dáa dọ́mọ nánì mina tíì wẹ́yìn tọ́kùlùkù mina tíì mina ẹ̀ eh? wẹ́yìn tọ́kùlùkù mina tíì ní káhàyè àti báyìí fọ́tàǹfọ́kọ̀ fíì ha fíì hà àti fíì fọ́tàkùn nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀

ana valera ida wa man fil ardi jami'an tabul bi hirfitish ida kenani nanala tanani tenen ida baba ne nanala ono omori ono ko ni buete e ma na nyon ọ na omori ugochi e no bia to mori ni walillahi mulku samawati وما بينهما يخلق ما يشاء أمري كان هذا وهي إيسا موريتيس تسمع ما كان إيسا موريتيس وهي نميمة أم أمري دور يخلق ما يشاء إني إيسا نيمنا أم أمري دي والله على كل شيء قدير أم أمري أنا ونكتا تسوى بسار ساري تسوى بسار ساري إجي أمري ما نرى كاري يبيهو ini suratul maida ịda suratul maida ìjọba ịda kàrí rírí hù ẹni pẹ̀ nàmá wà níbi ìsọdẹ̀ bàrẹ̀ òun mùrì hì ní ẹ̀ṣẹ́ yọ lómùrì bàrẹ̀ máa yìí dáàhì

ino ye kaka ye kava wa manyo ya matem la wallahi anya manyo ya matem bu muri alino yewa ala de si tyo ka fure ka hala ka fa o ha so mabe alino iture o ituro ze yi jozari hime yi eyi jodi kai e o jodi ka wala mo katete o ka mi ka Ee, eh, anaba muhammad sallallahu alaihi wasallam na pai kai we je omori onu yare wa na na na saba bi ono vin ama omori onu meka tuwon omori we ji je yiri me nwere ono di mama na ka ka ora ba yiri me nwere ono aslatu nto omori ni ori na she turoba anyi madafa yakuba wuri so ko omori maslatu nto omori ni ni iri me nwere onu zalika heta ina ko omori onu nyara ke na oboro turan de ya si ya za jẹ́ ẹ̀yà ẹ̀yìn bá kí ṣéèkù ọ̀dì ń bẹ́ ẹ̀yà sí ìyàn mọ̀ rébì ṣéèkù àwọn ọmọ ẹ̀ka ni mi àyè ṣéèkù mi rè mo ti tó kú tí yẹn sọ bẹ́ẹ̀ tó nù. wọ́n mẹ́ ṣe ṣe ìwúrí mpooro ajúwò mori do àṣẹ ẹ̀mí wẹ́ẹ́ ahẹ́ wọn wọn ní ríjà ànámà ihe ọ̀nà nìmú ka ẹ̀yìn wọn tọ́rẹ̀ ọmọdé wọn níbi nàm ká níkùrú nàm mpooro ká nọ̀dọ̀ irí ṣírí kú ooo. lọ́fi ohun tó ọmọdé yìí ni dẹ́ẹ̀ yá sí ajúwò mori yìí dẹ́ẹ̀ yá ṣọ́ ọ̀yọ́ náà. a kà sí mi kà nábàáyé muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ náà ayamba muri yɛ tie teko muri ɔna wɔn mmaa ayamba yi kɛkɛ ni abaka ka ɔmtirna bifadlilahi walhamdulilahi allahumma ijaalhu sayidan mubarakan sontomori kayaka. oríyìn ọmọ náà fọ́bọ́ náà láti ọ̀tọ́ mọ̀rí nìyí ìyẹn sọ láti mi ọ̀tọ́ mọ̀rí nìyí orí ànáwó orí yẹn náà ọ̀sí mẹ́tò láfíà tí wọ́n tẹ́ wọ́n ayẹ́ lọ́sí mẹ́tò ríze yìí ìkáyà ń anyị yi ekwe omori yazire mu ntu omori keyesire webuzire mu wabadọ vidiyo ewezire ma ajiwa omori asụma shọyọra ẹwọdọ mi di ajiwa omori asụma ekuzire ma wa shọyọ ama mmiri ọnụ mẹmẹ báyà yìí dọ́là gbẹ́tẹ́ náírà là mẹ́ amadé èrò ka e ẹ́ ụdị ibi inú na adé èrò ka ebiro bóra èkó e bóra na amẹ́mẹ́ na ọ jiri ama ịna ya chete ahiri ọ riri me kaka ne di iza vo ne ne iza ka e. ẹ̀bí ná ìpì mẹ́ẹ̀yẹmẹ́ẹ̀ ẹ̀bí ná ìpò ìjẹ́ ilé na ọmọrí yìí lọ́mọrí dọ̀kà yìí na ilẹ̀lọ́ọ̀hẹ̀ wọ́yẹ́ stagfirona wọ́lọ́ọ̀hù gọ̀fóró rọ̀hẹ̀ na ilẹ̀lọ́ọ̀ wọ́yẹ́ stagfirona ọmọrí ka na ọmọrí bẹ́ẹ̀ dẹ́pẹ̀ ìdẹ́pọ̀ ìjẹ́ na ọmọrí oni jeive nume na enyereka doni nyayamba nume na enyere umuri na bo jeive do nyayamba ye ewa ka kwa ba vika ye ewa ewa bari himi yo vika na ba muhammad sallallahu alaihi wasallam o kavire mana ono oyi koyo no no koyo no do do si yani tadhira allah wa da tafi oyi konene kakaye asemma he oh ọdọkọdọkọ ọsùnwọrẹ wọn zaa ọsùnwọ ẹhẹ zaa bọkà bọkà akatẹwọn. láti ọ̀tọ́ mú rí nù ẹni sáré pẹ́ ẹni káyé àṣẹ gamọ́ni ni ó bí aṣọ ní parí oríhì òmùrí ọ̀nà nìyí àṣẹ ìrẹsẹ́jú òmùrí yìí aṣọ onóńtó òmùrí yìí òwúrọ̀ ana ورسوله ومن تومري ihe أمريه أمريه دون بونتواني فقولوا عبد الله ورسوله وكا أريه أمريه أمريه èyí yà wá bá rẹ̀mọ́ nínú kùrọ̀á ọ̀sán tí ó tó mórí abdu èèlò dèèlò yẹn nọba muhammad sallallahu alaihi wa sallam ọmọdé na ọkụkụ si ma nka abdu ọ n'ọba n'abịrị hụ ntụ omori ọnụkọ taa ọba omori ma èèlò onye kwuru ahụ ya ọ na omori ìlò ka anahu isma alam dọsịma nkwa na ọ bụ pọpa na ọ ntụ omori hịn ama omori èèlò èèlò chiri ọnụ naanị. dee lo ya na ha nibia na ọba aka abudu ọrịrị dee lo ya nibia na ọnụ ha nibia na aka ama eji omori ihe lọchịrị ọnụ abudu ya ntụ omori omori ọba hịrị ha ntụ omori ibe aka dọfụma nke abudu n'ọnụ wọtọba nabiri ha ntụ omori láti ọ̀tọ́ mú nínú owó bọ̀ ọ̀nà inú wà ẹ̀rẹ̀ kò mórí òní ọ̀kyerẹ̀ abdùkẹ́nẹ̀ náà ọ̀hìnrẹ̀ hálákà ní kò tó mórí òmùrí à láti ọ̀tọ́ mú nínú ìrẹ́ni ọmọdé ọ̀ka yìí كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا كذبت قبلهم قوم نوح أمري أكرم نبي نوح ɛbidi ra ɛnɛbidi dɔli di inú ìkɔntu yìí lè tse abidana bɛ kɔɔri hiya yìí lè tse ɔni hiya yɛ n'omori yɛ kari na ɔnɔbi nuhu n'omori yɛ kari na kadaba abidana ɔnsa dɔmori ka yi abidana ajuba inadarabahu ewu ntomori kari

lómúrí dọ́ka yìí wàzikúrú ìbádàná ìbìrọ̀hìmà wa ìsáàkà wa yàkúbà ulilẹ̀ ayìdè wọn lè àbí sọ. ìwọ́n tó mọ̀ ní rẹ́kàrẹ́ rẹ́kàrẹ́ yọ ọ̀rìhì àyè wa kí ọ̀rìhì àyè lẹ́bi anabi ibrahima anabi isaaka anabi yakuba ulilẹ̀ ayìdè àdàbì ni ọ̀nà kata bẹ́ẹ̀ni ní náà kó mọ̀ ní ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ wọn lè àbí sọ ọ̀rìhì wa bí ehu idọ́ bẹ́ẹ̀ni ni. àhàtà bá wọlé ìkàyè

obi nọchiri ọba ahịa naba muhammad sallasalam do nọchiri abudu yon omori ọma hịọrịrị ha baka sallallahu alaihi wasallam omori bi ndị nọchiri abudu ya ọfụma nke abudu ọwa nabere ha nọ n'ụwọta ndị omori ọka omori ọka yi سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده أنني بو نومري أنومري أنا شنط أنا شاري أنا زوسة ليلة هنا راهو أنا شاري أنا زوسة آه. إني من المسجد الأقصى من المسجد الحرام إلى hori madrasi kaaba na huni madrasi na ya fi jerusalem alladhi barakna hawla linuriya min ayatina inna huwa samiul basir e won mes kamin lo yuzo gono asra bi abdihi laylan osol bin isra ini miraj isra ma kai kama bi oru kwete hori makka hori kaaba no muri onu ntumuri kwete hori kaaba ini rahono na wete jerusalem eti philistine ini masjid al-aqsa ìlọ ìsirọ́ ọ̀dẹ tẹ̀tún ẹ̀ eh, subahana ladi asira bi abdi hi leila mina masjid la haram ila masjid la sọ ìsirọ́ o ọsọ ni kariya naani tẹ́lẹ̀ náà ìmìíràn ọ̀bọ̀ ìpẹ́ẹ́tẹ́ kó o ní masjid la ti sọ náà ọ̀nà pẹ́ẹ́tẹ́ ìrọ́dọ̀ bá hẹ́rẹ́ bẹ́ẹ̀ pàdé sábà bí gbàgbé eh, hẹ́rẹ́ ibà yẹn náà ní báyà ọmọ bí tó múrí ẹ̀ka kan yìí fa àwòhá ilà abidihe ma àwòhá fa àwòhá ilà abidihe. omori ọka dọni dọni tutu yọri yami ma awha isanyi kono si tutu yọ hewari hema n'aka ọ rẹ ha otu omori ya dọmori hiye spọtụ otu omori nu dee deza n'isi hiye kaye anaba mahama salasalam ọ na ọbọbọ asọ ọbụsari hime ruhan wa jasada tuhu a tụpụ ewu ọsọ n'ụsọ n'ọnụ ebere ekwe ke n'ọbịa

صلى الله عليه وسلم بابا بابا سيد ما فارس ما هيبا ما فارس ديات المنتهى ذا من الهرش صلى الله عليه وسلم ذا مريه لا جزاني سيئي كي أبدو أبدو أيها كهي النبي مرنا أنا ماني شابو سيد ọ̀nà ọ̀ma mi sọ́ọ̀sẹ̀ ọ̀ ọ màhíngba hù ọ̀ yà kù pàdésẹ́ dẹ́tùrù mu dàhà hù ọ̀ bá wọn náà làárà sí ụdị ọ̀hìá bọ̀ ọ̀nà ọ̀ ùdíẹ́ náà pàrí ọ̀rí yìí hù nánà bò ó mórí mu ha

وأنه لما قام عبد الله لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا وأنه لما قام عبد الله omori ọkì jọrí yá mi orí yóò mori ìjọ pẹ̀tẹ́ yẹ̀dẹ̀rọ̀hù ìjọ pẹ̀tẹ́ láàhì kó mori yá mi yẹ̀dẹ̀rọ̀hù èlò láàhì kó mori yá mi anábàdàn àmọ́ mori yá mi ọ̀gá ìrẹ̀hà má abdullahi ọ̀hẹ́ ọ̀hẹ́ And anda ekindire ho no ntu omuli na abdullahi kaadu yakunu na alayhi libada ọmọ bíbá jẹ nínú nítorí aka àṣà àṣà sàábẹ nínú ẹkọ sàlá ẹ tara hiọ rẹ ma dọtọ mu rí àkàlùkọrọ àná dáà jẹ nínú nínú yẹ dẹ gùn rìmìrìmì dẹ àhírẹ ń jòzó ìlú tó mọ rí ọrọ ìwọ tó mọ rí rẹ ọmọ bi káàdù yẹ kò nù nà àgbà yìí líbàdà lọ́sùn tiẹ̀ dẹ́ lọ́sùn tiẹ̀ nẹ́ẹ̀hìn rẹ̀ wọn kókó hìrà àtọ̀ yẹn ẹ̀mẹ̀ jẹ́dẹ̀ yẹn jonto mu di ama ẹ̀kọ́ mu di dafa abẹ́mi ni dẹ́gu hìrẹ̀ dẹ́gu hì dẹ́hìrẹ̀ ma tẹ́ yà sàásà kó sàlà dọ́bàrí yìí bẹ́ẹ̀ wà kéne yìí mà nìyẹn dà alìjẹ̀nu nìyẹn káàdù yẹ kò nù nà àgbà yìí ina wuna hono to mo sire ya bo kawa kaka abdullah o yo mo ri ni hono sire ko to to mo ri ni o be ina le okeka ali radiyallahu anhu wa karrama allah wajahu kono tabon okay kafani fakhran كفاني فخرا أن أكون لك عبدا وكفاني عزا أن تكون لي ربا كفاني فخرا أكو ويوي ميون ọgwọ ụbanyeyon ọgwọ uyiyon an akuna laka abida kọ́nà ọ̀rìhì yẹ̀wò morihi kọ́nà bí ọ̀rìhì yẹ̀wò morihi ọgwọ uyiyon sinyon the pride or the glory uyi ọ̀rọ̀banye ọgwọ ụbanyeyon ọgwọ uyiyon ọgwọ iyo imeyon an takuna li an akuna laka abidan kama kan qanali kono borihi wo morihi wa kafani izzan an takuna li rabba ahumi eh ahumi no kata kobu kata yimi kata gel ke wo mori mori ke wo mori hino your anabai muhammad sallallahu alaihi wasallam tontika ereso abehe piti a ọdakẹrẹ yẹ ọbi nínú onínú ọzọ náà mo yí tó ẹnyà ọmọ yẹn sọtọ gbé tó mo yí. ọ̀rẹ́ bá mi nínú ọ̀nà bọ̀ sẹ́yìn dùn kàwọn ẹ̀yìn ọ̀nà ọ̀nà sayyidul kaunayin ọkaka wa ma arsalnaka illa rahmatan lil alamin wa hukunta man tumi alamina on to mori o mori ba na to to kai o ya kore ba ya ba yi malaika ne ne anasin ko to mori ono oko yo ono o kasase gama yo ni poro ni tudikaye akuku shedu o mori yo ọnọ n'anyụ gbajihu kirikiri sabe ọma n'aka asheka yi ọzọ n'ọgbọrọ tura asheka bẹrẹ n'abọ ịdị ya arata ya anyọ ya n'anaza ya ahịa fomori ya anyị bileta n'anaza láyé ha ilàlá abẹ́rẹ́ n'abọ piti e, kaya kɔnɔ kaye asusu mpare ɛhɔ ni mi bi hu ni o ɔdɔ bi bi kɔnɔ kaye asusu mpare ɛhɔ ni mi bi hu ni o asusu aduwe ne ɛba mi mi ni o desire mi niri sere ŋo inu nse aduwe ne ɛbɔrɔ toro dɔ bi dian dɔw ɔsi yɛ inu aduwe ne ɛkomuri ɔnyɛ sinatio ntomori yi ube aside horo ngudi adhanu muri kaini re yani kai kul hal nunabbiukum bil akhsarina amala alladhina dalla sayuhum fil hayati dunya wa hum yasabuna annahum yuhsinuna sunna e onto omuri ke onto muri kai wa kai o ye ma kenu be unni o ne akai hi o me wata tare no kore ne keneme ene be ne akai dalla sayuhum fil hayati dunya abukore no kugara ha ne hono nani wɔn yasabu na ana hɔ yóò sin na so na amadi na eyi rɛ ka ye kokoro gboolɛ naami ahiko gboolɛ naami muri ɔha yi hɔn na o ma si horo ŋunan a yi kɛ man si rɛ o ntɔ mori bi kɔ maa ni kɔ naani tɔnpa bo ba nyama baa ni wa ka yɛrɛ ka ko ntɔ mori muri ɔha da na ɔrɔ nyana yi hɔ maa sɔrɔ ne ba dɛ ma du wele ntɔ mori ɔni kari ya ni ile o dire ya nira yɛwɔ tɔ bidɔn ma kɛ kaa ho ɔno maa mi kaa ni lati o tó mo ri nu n yɛ so lati o yɛ tó mo ri nu. ɔre daasi na se ŋun de ni adarama ne bi isa alayhi salatu wa salam wa ala nabi yina abudulayi salatu wa salam anabara ne bi isa dẹ́lẹ̀ yìí kọlu ojú omori yìí omori ẹ̀ta yìí ní kùnà ẹ̀rẹ̀ yìí kẹ́kẹ́rẹ́ kàákà yìí lọ́dẹ̀ báyìí bá kọ̀ ẹ̀kọ́ ẹ̀fẹ́ náà ẹ̀nẹ́jú ẹ̀ náà sí ẹ̀yọ́ sí ẹ̀yọ́ lókù sí ẹ̀fọ́ ẹ̀wọ́ ẹ̀ láti ojú omori yìí sí Ah mebatɔ kasɛ tɔnyara osi ku ne mo nisi bata kasɛ tɔnɔ na de in english language yɔ ewu ase nɛ ɛnɛba ne kasɛ tɔnɔ ɔno de asheikh mahom ahmad didat ahmad didat kasɛ na anyị amị bọbọ ejọnọ ezikọnọ kaka ejọnọ ọrọ pakistan ori india dẹbi vaben babel di pakistan bá dáhùn ní india ọmọ ìkejọnọ pakistan ori india rẹ vaben ẹdínà èyí chèkì náà ní bọbọ ọgá ní bọbọ india ìjọnọ. dɔhio ɔganawo ɔgan ogokomori ɔno yɛ ahoɔ no okomori na ɛna yie kerekere ina ti india ɛne jɔnɔ and omori ina ti india ɛne the minority ɛnɛ ɛhoro amanu bɔbɔ ɛnɛ ɛhoro ɛne jɔnɔ dɔdɔ yi bi alukɔn dɔra hio ɔdɔ yi do ni kɔvɛ na kɔsa kɔvɛ bɛ le debate ɔbɛ bɛ lɛ sinɔ sebe ahɛ kɔnɔ.

anyị sọ ihe psychological warfare psychological warfare ọyị mme ụkasị kwukwu were nwa ụka na nwụrụ ọrụ dị ka ya rụhụ na ihe na ihe obi dị agamọdọyọ atamụme dọyọ ya jụzọ ihe jụzọ ka asụsụ ka ihe Eh, ẹ̀wọ́n náà kẹ́kẹ́ kú ní ìyẹ̀pẹ́ tó káwà ẹ̀ àṣàrò họ́ náà náà eh, ẹ̀ dáadáa ti mọ̀rọ̀ láàkà eh, ẹ̀kà láwọn kẹ́nẹ́ kókó ayé rẹ̀ lù síbẹ̀sì ẹ̀ ara àwọ̀ bírè ara bírè náà ẹ̀pẹ́rẹ́ sọ ara àpá àwọ̀ ayọ̀ dẹ́ẹ̀dẹ́ ní dẹ́ẹ̀ dàkàná kòólì ìsúsù kọ́ ni mọ̀ ọmọ ọkọ̀ ọmọ yìí ẹ̀dá lẹ́ẹ̀kí ẹ̀mọ́pọ̀ majority ẹ̀yà ni níbi ẹ̀yà ni performance àmọ́ ẹ̀sìkọ́nà ọ̀nà stage sọ́mọ́ àti psychological warfare lọ́tí ohun tó mú nínú abasẹ́gẹ́ lọ́dọ̀ bí i anúbọ̀bọ̀nà náà ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kí ó kúrò lórí òun kai inni paka konon omeme ene muhammad bin abdullah on to na mujahid allah on to mori on shoven an ka awo kayo ka ya no hussein awon o ajo to mori hussein oni sayyid ali Eh, ani fatima ta zara ojú tó múrí ma ẹsẹ̀ ìdáàlù wọn kẹtọ ayé mama mi sọ́ni kọ́ mẹ́rìírí àbọ̀ ọkẹ̀ láti tó múrí mi sọ́ni ọ ọ mẹ́rìírí ọ ẹ ti kárí bálà àmà mama ẹ e wọ ayé ń tó múrí láti ń tó múrí ni yes láti ń tó múrí ni and isa and adversary agbọ́bù jọ ilẹ̀ agbọ́bù ju ọ̀mímẹ̀ ilẹ̀ ọ̀nàdọ̀mẹ̀ yẹ̀rí ìdánagojú muhawiya ọ̀nàbò yìí náà ìjọ náà yẹ́rù yọ khalifa ọ̀bùkọ́ mìbìrí khalifa samsam ọ̀nàbò yìí náà dɔw yɛrɛ tɛ yɛrɛ kɔnɔ ne jɔn nɔ ala islam islam ala yɛrɛ a ni jɔn nɔ ala se islam tɛ ti yɛrɛ kɔnɔ yɛrɛ kɔnɔ wahala n'a yɛrɛ n'a jɛnɛ bi yazid dɔw de tun k'a to hi hussein hussein na mana yɛ tɛ ma ka azin i ni anaghị iraq ana asịsị ala ọrụ kedu ya ere oh, e, ka ọ ezi ọ tụra ọ tụra onye ibiri na gbara ka onye islam onye ibiri khalifa nene yabọ ya gbara nọ hussein dọm ya eti maka na bí yazid dé mẹ́tò dé yà tutù yọ dáná iraq dé yà tutù yọ ẹni tó dé yà tutù yọ dé yà kó yazid oho kẹni jẹ́ yọ ọ̀fẹ́ bẹ̀ ní sí gbé ayọ́ kọ́ni kọ́ni ọ̀bì dọ́nà ní bọ̀rọ̀ tó ránù ẹni kẹ́nẹ́kọ́ ọba ajó ń tó ọ̀bì ajó ń tó mọ̀rí bọ́ bọ̀rọ̀ tó ránù ẹni àyẹ̀kọ́ náà yọ̀ rí ní bìrọ̀ náà yọ̀ rí náà yọ̀ náà yọ̀ lọ́yìn ohun ní yazid abome na fi tuzue kama mtoto Hussein Otohi radiyallahu anhu Otohi ejila ta ile dọba ta la him ọ̀rí ní sàábẹ̀ nìmi ihe ìyẹ̀tẹ̀ dọba ta ọwa him ṣe tú ewu nùmẹ́nu abẹ́rẹ́ ni màá nà ṣe tàkẹ́ náà síbẹ̀ yà yẹ síwúrẹ́ ní dee ka ju ene si ɔbi ka ɔtɔ na na do dɔɔso no obi rɛ tɛ mɛmɛ ayɔ dɔɔ yi zɛ yi si rɛ do ju ɔno no mo kɔrɔ alimami hussein dɔtɔ ma yɛ yɛ lati ntɔ mo ni dɔtɔ na ìjẹ́ nà ẹ̀ yẹ bá kẹ́nyẹ́rẹ́ kaba tọ̀ ẹ̀ nà ẹ̀ yẹ bá tọ̀ mèmèrè kùkù kára ọ̀rọ̀ ẹmọ́tò jẹ́jẹ́ ẹ̀yọ bẹ́ẹ̀ aká mùsùlùmí ní èyí yìí nọ ọ̀rẹ́ kẹ́nà lẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ àníyàn kọ́nà bẹ̀ kàlí kẹ́nà lẹ́yẹ àmà bẹ́sẹ̀ àfíkà ń lèlé ni abánilẹ́bí ni ìjọba ọgbọ́n rẹ̀ tẹ́ ẹ̀rí ní ní ká mùsùlùmí ní wọ́n tɛ maa nɔnɔ rɛ ya adaku kaa kɔ kyɛri tu ya kini. ɛrɛdɔ kyɛri sa ɔsɔnɔ ni kyɛri ama se tɔ ka tɔ to ne gbɔrɔ nɔnɔ ne gbɔ tini sa ne gbɔ tini sa lọtí o tó mo rí nìyí. ìdílé tó ń tu alhussein wọ. ní hussein rabi allah anu lórí ètí yẹn ló mi ama mme kaikai ava ma eze ewu e, e, seventy two avɔ seventy ɔtora ɔwɔrɔ eniba mmehia edu yi na ihe na ehi e na bụ ase E ọ na nakɔrɛ na nakɔrɛ kɔ kpe niri yɛrɛ nyɛ seventy two seventy plus sɛbɛ wa na anyị ramadan na ɔne mi sharawi inipu kan na ɔne ẹ̀ṣkọ́nà káàkàyè ó lè zù ní ọ̀fìdí ó lè zù ní alimọ́mù hussein ó lè zù lọ́fìdí adìrẹ ilẹ̀ ya ṣe tí ó rà wí àmì ọ̀rẹ́dẹ̀kọ́ ezire kwana nani 10,000 ezire kwana nani 10,000 ana kuma ni ebinyi a yasi kura ko ala ke eju ozi ko ne kura ne te eju oto te ko anyi zi ni a izo no ne izo ne ka tun izo ne ni chi jozi kai eni yiyo no ne ya

bahuri yiwa lóbi tuka oho ire ire ya ni ọbi osimiri o si menyi si kaajo ntu omori ọsẹrẹnda ya ijendukwara o si menyi si kọsọrẹnda ijendukwara agbusu ijijiri ọmọ rẹ ti anya ẹ máa ra ẹ hẹtìrẹ ti bẹyì omori na ọrọ ọmọ ẹgẹrẹ ten thousand versus plus. The ratio is not compatible. It's not. Uh, uh, Àmọ́ wàá mẹ̀yẹ kí Ali ọ̀gọ̀gára kó Abuja Hussein ọ̀gọ̀gára kó. Wàá mẹ̀yẹ kí Ali ọ̀gọ̀gára kó lẹ́nu ní ìhìrá tọ́ntìkẹ́yẹ ẹ̀yàrá gbé wàá mẹ̀yẹ gbé bẹ́ẹ̀ yà sọ̀rọ̀ àmì nìyẹn àbọ̀ òun ní mẹ̀tọ́ wa. Dẹ́nu

asabe asem neva mukwa ne kene kene de yo kimbo ntomo ri ne wa afrika asar nabi abi iso ntomo ri e patare won ntomo ri oda ine wan oba ate ata oba mo no ku ntomo ri on apani ya de oya okwe ide yin de sabe bi yesu ne

anonto muri on nyere kene kene on nyopson daniel be sai be sai sallallahu alaihi wasallam da tele ni be ka bo mebe da sa be je bo ye ka de dime tini e, isbat nubuwat alhabib esen ba to sallallahu alaihi wasallam to

then they change you ama meke alimamu hussein ọkọ ọkọ ẹtẹ dọọ bizi dọọ bizi nyọnọ ya ọyị jẹ utute ọmọ jẹ utute kọ na ọba kenyi ọ na ọba tishenyi dọọbi nyara ọmọ ìrẹsọhìn mìíràn dọọbi dịka yi ọmọ ìrẹsọhìn mọọbi dọọ ọbọ ịgbọ pàkì alimamu hussein dọọ nnọọ pàì nọrọ kọm dọọsị wọọ wọ́n sọ ọmọdé ìmọ̀ ọmọ náà nìyí ẹni sáhì dáhùn lè ìṣẹ̀tì káà òkò òkò ọ̀nì ní ilé àkà lóyìn àkọ́ lóyìn àkọ́là wíwú ẹ̀bí ní ẹsẹ̀ ọmọ náà lò ní. aljaza mi jin sila amala ó wà mẹ́mẹ́ àbá mi sùn ká dé òkò náà mo ní sísọ ọ̀nà mi lóṣù. Let's go ẹ̀ṣọ́ ọ̀ dẹ́gbà ẹ̀sùn alkipun tó múrí yìí ní wọn ayẹmẹ́hẹ̀mẹ́bí dẹ́gbà ẹ̀sùn ẹ̀rọ bá ẹ̀sùn kẹ́nẹ ukú ẹni yẹ dẹ́sùn mọ́ tẹ̀lé ẹ̀sùn hírẹ̀ ẹ̀sùn hírẹ̀ má dẹ́sùn hírẹ̀ rẹ̀ dẹ́n náà pẹ́lú tẹ́kẹ̀tẹ́kẹ̀ Slutron tó múrí yìí. Àmá, ẹ̀sán ni bá bí ọ̀bì káyé ọmọ yọ náà ká àtàríjọ ọmọtò nkọtàlá tó hù sáyìn náà ṣàfà àtàjáde yóò máa lè sáàbì àtàríjọ ọmọtò nkọtàlá tó sáyìn náà ìràgbọ́náwà ní aláwọ̀ sáyìn náà níbi èdè ṣàfà àtàjáde yìí ka àbámọ̀ bá ní ọdún ìrẹ́ni ni yóò máa lè sáàbì tó hù rẹ̀ ó ń tó mú náà níbi tó mú rí èyí àdánà bá ní ọmọ náà ìnáná amasa na wavya vikaye iri amama aname baa soso baa bi hujja ti shi'a ne a. baa bi hujja wakaye enyi enyi imashura umashura wakanyora kukwelekana ameme wɔɔl inira yira yi bee gu rimirimi ibe amere yɛ hɔn fo ame yɛ ka yɛ ame hajja abe na ame no bee gu rimirimi ina ti ka bala bɔsɔn ne b'a kɛ ko ja yi wa jozɔ se jɛ ka ye a ye ne du ka hɔn mi ko sayi jɛn bɛ y'a fɛ a sɔrɔ ɲɛna se ìjẹnyídé ẹ̀ẹ́tòrí rẹ̀ láti ọ̀tọ́ mọ̀rí ni hujjá sàmàrà ní asánà ẹ̀kọ́ jà láti ọ̀tọ́ mọ̀rí ni sẹ́wà nìkẹ́ iná iná ìṣẹ̀rí ṣẹ̀rí à iná ṣẹ̀rí ìṣẹ̀rí à ọ̀tọ́ mọ̀rí oṣù rẹ̀ ti tẹ́ka wá jẹ́ wọ́n lè ní súpà rẹ̀ kúrẹ̀ tẹ́kù ọ̀rẹ̀ nyára anáṣọ̀ tẹ́kọ̀ jẹ́ wọ́n lè ní súpà rẹ̀ kúrẹ̀ tẹ́kù onógbò sé ọlọ́bàá ní sùn

osuwurode islam ka wanwere mu wamano wame àwọn kẹfẹ bá sọ ọdún náà yẹ bá ṣẹ o isa gba ìdíje ọmọ náà òsè mọ nù àmọ nù àsìlẹ gẹrẹ ọmọ rìbí láti ọtọ ọmọ nìyí dọkítọ ọmọ rìbí jẹlẹ abọ yọ nìkan yẹ a a èrì níwọ ayọdù. lóòrẹ́ bá rẹ̀ ayélujára náà ká ẹsẹ̀ nínú èyí ayé náà lóòrẹ́ bá ara ọwọ́ ọwọ́ abẹ́. jòzá mọ́nú na ọ jiri sẹ̀rí òmùrì kẹ́ẹ́gbó iráyíráyí bí èjú ayé fún sọ́mìnì mi kò sẹ́yìn. ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ka irá àkà ọ ya ni ya eh. ọgọrọ oke ebi igwe ọgọ mama anama mmeneme kana sẹmọọlì ka ama ni rẹyìn mẹkì hamza náà ẹni rẹ kó hudu báyìí ẹ bẹ ẹ wọn dayo ntọ mori duni tibi ka owó tó ka yi yóò mori ọyọ ọnu kata sọ sani ma ka ẹ wa a bẹ kyẹ yẹ ọnu àwọn ọdẹ hamza ni yàrá yẹrẹ sọ ama yóò mori bá yọ kai, bọ kàyọ kàyọ ìlú hàbùfà ntọmọtọlọ kàá wọn náà nìyẹn kọ́ ní ojú ibi ìwùn ní obi ìwùn rẹ̀. yẹ́ wo kóńtó mórí ọ̀sẹ̀ ráíráí di sí àti ìgbẹ́ ètò ẹ̀ṣọ́ òde ní sù. kóńtó mórí ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀. ọ̀rẹ́ kàkà gọ́ọ̀mẹ̀. kóńtó mórí nìyí. jòzọ́ mọ̀ náà nà ní ẹ̀ṣẹ̀ jìyà ọ̀rẹ́.

ọmọdé ṣíṣe na ní nàìjíríà ọmọdé yẹn ẹ̀fọn náà wọ́n wọ́n mu dídí ọ̀nà ẹ̀nà ànágẹ́rù tó ṣẹlẹ̀ nínú bó ọmọdé yìí ẹ̀nu kúkú èsì kan sọ fún ọ̀rọ̀ àníkà yìí sẹ́ẹ̀fù màá nìyí. slọtì ntọ́ ọmọdé yìí ọsọ mi rẹ̀ náà wúlò ní ọ̀nà nìyẹn kọ́ ajo tó omori yi wọ́n yẹ́ yà mẹ́hẹ̀ nínú wọ́n yẹ́ nínú yà nínú wọ́n yẹ́ nínú yà nínú tó ń ti káyé ọ̀kí ẹ̀fẹ́ náà ẹ̀pọ̀ a aṣọ àkẹ́wọ́ tó gbọ́ omori rà náà má omori ànátẹ́ náà náà ẹ̀sẹ̀ náà náà kúlọ́ àfàlùkùn àlẹ́ ajẹ́rẹ́ ìdìnnà mọ̀wàdátà fẹ́ kọ̀rọ̀bà mẹ́ẹ̀kẹ́kẹ́ ní tó ń sinmi náà ìrẹ́ omori ọ̀nà káà ọ́ nínú eh ama ayi smith wo ne ama wa fil kun shava ne ne suwa ne ya ne ne ne ne wẹ́ẹ́rẹ́ sẹ́nà ní èyà ààjà láti ohun tó mú rí nìyàn al'imam hussein onun tó mú rí kàrẹ́ ti imam ha ina nina ina ban da ya kai e su shahidi ene wodo mi da buju omo hele su shahidi ne ku ikiyara ana ijo ne ne esisu don to mi tanabo tetani kai su shahidi ne ne esi ana ba me ede aso ka asa na nwa na sisa tini sai poison asa obisa bobo no su ana nto muri ase osu shahidi ọba gọrọ ọnà anábàá muhammad sallasala ẹkọ ya mẹsùn na ní èdè èṣù poison ẹtí panasi ti ní wọn wíyá ebe ìhẹ ọmọ abatẹmẹ dọrìọ dị ọmọdé tukọ̀ tó ebe ẹ̀bí èṣù lọ́mọdé bá ṣẹ́ tí pọ̀ lọ́wọ́ ọgọ́n kan mẹ́rẹ́ tẹ́ ní wọ́n tó ọmọdé ẹ̀tí pọ̀ lọ́wọ́ ọmọdé bá ná sí mìírù wúṣù àná omi sẹ́bẹ̀ usu ɔnwɔtɔ kaa mi ka yi ɔyɛ ama ɔno sɛsɛbee ɔno sɛbee la ɛpa karewɔ ɛkye kɔnɔɔ uvu uvu uvɔ uvu uvɔ tɛmɛ nɔ nere yɛ no ama hyɛ kye pɛ tena ne yɛ no ɛkye kɔnɔɔ wɔ sɛsɛbee a mo kɔrɔ tene wɔn ano. silati o tɔmɔ nimu eti pɛnɛ akɛ ɛpata ɛmɛ yanni bɛmɛ yɛ hɔ ɛpatapata ɔmɛrɛ tɛn. dɔɔso sɔɔ n'ɔkɛ ne kɔɔ de láti ọ̀n tó mú rí wù. rere isanahe ni na rere anihe na mú rí ojo tó mú rí ajo tó mú rí afi na náà inozi ọba ya so ẹsẹ̀ na ẹ̀dì ẹ̀dì sọ́bì ẹ̀dì hù jọ́ bì wá kẹ́ máa ní kẹ́ẹ̀ṣọ́ ọ̀rẹ́ dé èrì ní ìwé ayújú ọ̀nà ìrìnrìnà dé ìbàdàmà nílé ọ̀gánùpọ̀pọ̀ ọ̀rọ̀ gárọ̀ họ́ ọ̀nà slatun tó múrí ní tó múrí àhàrùwẹ́ òsìká

ina islam ọba ma ọnyọ kata and ojo onye ojo zenye ọyẹ arụhụ ọkene na-enye anụ baba ka ire na-enye ọka ya ọ na-amị lọtụ ntụ omori nini ìjọba kaayọ ìjọba nù họ ọhụrụ nù ọhụrụ ka bala Ọka aghọ ọnụ ndọba ọmọnụ ka gị e, ị gba na gbanye ya a na ụghọ. O ntu omuliaka agwọ ọnụ ọgba ọgba ọgba dọgbanye ọdọgbanye a na ime ọmụgwọsa ihe dọka agba na gbanye yi dọmori hiehie nijoro. Ese akọgo ka ọrịa osuo rọra aka na. Arụmọlọ anụ ndọka.

That was who you Come on, come on. Answer, answer. Come on, come on. Answer. It's going to come on, on, see there's a sorrow, the rest of the watch here. Okay, come on. That's what you tell Raka. That's what you tell. Come on, come on, come on. Toy, toy, toy. Splatoon tó mori yìí. Ìjẹ́ àrùwá ni ètò ìdọ́ka ẹ̀ tó mori àmì ìgbókọ̀ gbọ́nù. ka kàhìn ẹ̀ẹ́sẹ́lẹ́ mọ́yì àbókè ìsẹ́lẹ́ ẹ̀yọ́ rẹ̀ká yẹ ápẹ́nu amáma na wọ́n láwọ́ òdìrídìrí bẹ̀ sẹ́lẹ́ mọ́yì ọlọ́mọ ní ìtọ̀ ìmọ̀ àkàwọn lókùpọ̀ ìgbò tí ó tẹ́ ẹ̀rọ bámọ̀ kò tó yìí kọmọ kọ́mọ̀n kọ́mọ̀n ẹ̀rọ dáhùn ọ̀nà dọ́kà gbòó ha ka omori ogo ha ọka ha omori ogo ha àwọn kàwé ha ọ̀hún wà náà yẹn omori ogo ha ah. omori mmebo ha ọkọ omori ogo ha ọka yọ ntọ omori ka omori ayé wọn tó mọ́dọ̀ ní báwọn bá tọ́ ọ yé wọn náà ní. lọ́kùnrin tó mọ̀ ní wùyí. òkúta okòwò náà mọ̀ ní nọ̀wọ̀nọ̀wọ̀ ọmọ ní ká ó yá nà ọmọ ní ó yá nà ọmọ ní ọmọ náà bá tọ́ ka níbi ìsà àkàní ọmọ ẹ̀kẹ́ pàbà rẹ̀ lẹ́ka èhó oṣù àgọ́wà fẹ́ náà ìjọba and it's better to tell them not the car that one ẹ̀ka má wọ̀ ló mú ní òkú ẹ̀yìn ìjẹ́kẹ̀ lẹ́wà níbi ìsà wọ́n máa sọ̀lọ̀ bó wọ́n máa kọ̀tà ama ahyɛ esenedze ahyɛ nedze ne yiwa ayɔ no. ɛnna ɛbɔ mi. ama fɔlɔ fila gyi ne yɛ dɔn bɔbɔ ojú omori ɛ e, yà ayi ojú omori abɛ ne yà ne bi sɛ ojú omori ɛ yà ojú omori o à ń ká are sure, you are sure that he here. You are here on the road. Who are prepared in here? Not your tomb, Marine. I want me here on my He became speechless. And I remember I couldn't suffer. Wọ́n kọ̀ nà mú hinyẹ́rù họ́ọ̀nù ni, náà wọ́n ni ɛwɔ ba no wɔ ahohenya wɔwɔ ahohenya dee kɔ na ɔma ba ka la ilaha illallah iraguri mirimi mena anago de de de de de te vɛzi kɛnɛ eto na obali dɔba na na kɔ ana ne ba na tuntun muri nyini muri ɛna ɔba ɔba Ah, yi ni a ɔmori ɔka قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل قل إيه أنتم لي يا أهل الكتاب ما هي أنا مستك أن تيجي ما نبغى لا تغلوا في دينكم أسرع من ما هنا هكاونني غير الحق جزنا هذا أنا هذا لا يرى ولا تتبعوا أهواء قوم قد ضلوا أصلا سأسيبي هذا نيكا كي قد ضلوا من قبل أنا يديروا وأضلوا كثيرا دنا قبلوا دنا مكانوا إيه ويفو دجوزني وضلوا عن سواء السبيل dẹ́ni ní wúhúrò zògbòòrò òzò máa ṣọ́ọ̀bù abọ́ ní ẹ̀fọ́ ìlànà gẹ́rọ mórí ọtún tó mórí yìí. ẹnabàá muhammad sallallahu alayhi wa هنا كياب الذر القفار يقوى نيران رضي الله عنه دوك يا أبا ذر ما هو أبو ذر إن جبريل يقربك السلام ملاك جبريل كما قوي كما سال كما سلام هو نواني هو نوان يو تتهي ملاك جبريل كما قوي قال أبو ذر أبو ذر دكاي وهل يعرفني جبريل يا رسول الله أنك ملاك جبريل أو يونا أبو ذر وانتم أنا أبو ذر أنك جبريل ملاك جبريل أو يونا قال الحبيب محمد صلى الله عليه وسلم أنا محمد صلى الله عليه وسلم دكاي لقد سألت جبريل هذا السؤال aya kufuru ɛne wɔ no ano ɔna ɔbɔ hɔ malaka jirilu se ejɔkɔ na kɔɔ yɔ ɔna ɔbɔ hɔ sɛ kai atari fa abadari ni ya jibiri فقال فقال لي جبريل لما لك جبريل دوك هان كاي وكيف لا اعرف ابا ذر اما ما سي إيه ابو ذر وجميع ملائكه السماء تعرفه ابي ملائكه ني سما اني انا ابو ذر ملائكه تمركم اني هي سما اني انا ابو ذر رضي الله عنه اسعد انا انا اسعد انت مري لا اله الا الله قلت وكيف عرفت ملائكه السماء ɔkida ɔna ayi malaka jirilu seka yi imalaka nini nisama mɛmɛ ba yi abu dhar kɔla jibril jibril malaka jibril ɔka yi bi kasirati kira ati ni kul huwa allahu ahad ɔka gbogbo yi ki kul huwa allahu ahad ɔna ɔka aroro ɛni mɛmɛ yɛ ɔbɔ nɔ kul huwa allahu ahad allahu samad lam yalid ولم يولد ولم يكن له كفوا احد سوره الاخلاص ظنان وهذا هو كسوره التوحيد sọ́ọ̀tù lẹ̀ ẹ̀kílásì sọ́ọ̀tù náà sọ̀rọ̀ kò mórí bi kò nyẹ́rẹ́ kénekène abuzari bá náà nyà ní ẹ̀ka ahọ́rọ́ jùzá náà nínú ẹ̀dá bẹ́ẹ̀ màláàkì ní sànà bẹ́ẹ̀ yẹ àgọ́kọ́ kíkúlù ọ̀làwọ̀ àhàd rọ̀rọ̀ lọ́tù tó mórí ni mórí bi kò nyẹ́rẹ́ kénekène ahàd allahu samad omori ọ̀nà àbọ̀bà àkúrẹ́ yẹn náà ń wù ní ètùmí lẹ́mìí ẹni wọ́n ولم يكن له كفوا احد اني سيانكم مري اني اني انما هي ابن كواشدو مري دو اسيولا ادو ني اكو مري اون نيارا كن اون ين دو اشولا شرك ولا لا تشوتو ولي اني انا با محمد صلى الله عليه وسلم اه واسه باي كاي اولما كل والله احد نما زته ذي وان ينرا بسم الله الرحمن الرحيم لوكا اورو نيارا ان كوهين dzodzo esisi n'ohi n'omori hi n'omori hi n'otosie hu ni hu ni igure ya n'otosie hu na ya w'akwụkwọ ere ka uyi n'ofe n'omori dọmọ ha ọ na-atịta wàjẹ alagina hufi kọlbi n'omori nsọ ya nwere ndọ shọtị na ya isi omori ọmọ ya dọ ya ma nnetere ya amaliri doka ya itagaha mardat allah wa kaka wi sisino hino mori kulu allah ahad e eh, wonyala wa hasha qalbahu bil hikma do mori do soye eh do su wisdom sai wisdom ni bia oh knowledge ya iroy eh al hikma ama majili yahu do mori shetu hi do setina ya shetu hi tina أنا بعد محمد صلى الله عليه وسلم وكي جددوا إيمانكم إيه وابروا ونيمانا وابروا ونكوروا ده سأبني ده كي كيف نجدد إيماننا يا رسول الله إذا ما ميمانا إذا ما ريمانا ده وابروا وكوروا don to muri ka ye akithiru min qawli la ilaha illallah wa ki la ilaha illallah ɔrɔrɔ ni ne wa ka ɔrɔrɔ ne lati to muri ne. don to mo nido kai ola tola oni man kana akhiru kalami la ilaha illa allah dakhala al janna ola tola na ka odiro ma chiri ono ka ba hu ne ono bi la ilaha illa allah al janna bo en woyo umuri allah wa bayo kata hi ahu ne he roka amin amin walaqinu mautakum la ilaha illa allah were kai bogo no boku kwa ni nisu ane e won mi chi ti to na ya ah e won no ɔfahora ba asɔsɔ na da da asɔsɔ na goro muri ɛhɛn ɔbɔ fɛ ya na kinu mu ta kom la ilaha illallah wa kama wa kila ilaha illallah o tɔtɔ e, na ɔba atɔra na ɔka ɔma yi ne nkatɔ na ɔbɔ fɛ inaha zɛdu na yi kɔnɔ bi sɔɔri ɔno kuu laaru wɔn ɔno bi ŋuten ee ɔno ni ne esu na ɔno nyɛ ŋuten nyina gɛrɛ na ŋudani kwani na tuntun mori nini? isa ọbẹ ọbi ka ye enyi ọganya wukuto no parahudu kaaka la ilaha illallah ẹni na ne yi ni kuta ẹka o ka ye walahi law arafta qadaraha ma gafarta anha walahi waaye wuya wuyi la ilaha illallah ọno enyi mo nuwe si na ye ta hɔ nam waaye waaye wanya ndu wuya ni enyi mo nuwe si na ye ta hɔ nam ɔkeka tontom ni la ilaha illallah. الله ربي لا أريد سواه هل في الوجود حقيقة إلا هو أمري أبو هنا مني ọ̀nà wọn yàrá gẹ́nẹ́gẹ́nẹ́ ọ̀nà máa hẹ̀kẹ́ ni láwùrí ìdùsí wẹ́wù ẹ̀ ìsinmi ìṣọ̀ṣẹ́ ibò mórí lọ. àlùfẹ́lẹ̀ ojú òun ni akíkọ̀tún ìlẹ́hù. fáàní ìdá ìlànà yìí náà ọ̀nà ìbò mórí. ẹ̀yìn sọ́sọ́ náà ìdá ìbò mórí lọ. lọ́tí omori ono nyaba veza eva ina ere so hebo abesa na bana bata hete omori ora ema kano muli ono baba ya ile omori okaye وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستسهر ولا يستسحز ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض هم ينشرون وله ما في السماوات والأرض هم ريكا نوذيني أبسني نسمون وما من عنده تنني كاكا إيه، تنني كاكا إهني ملكو تومري إهني يومري ملكو نومري أكابون لا يستكبرون عن عبادته ɛnɛma mɛrɛfɔ katami n'o sa yi kɛjɛ yɛ omori oniyɛrɛ ginigini wala yɛ sa sirun ɛnɛma rɛ ɔma rɛ ɔma rɛ tɔwa ɛ ɛnɛma wahalo mi tuwa akanyo mi tuwa ɛ lɔya taabo wahalo mi tuwa ta kaka wɔ tɔwa ɔma ŋuwɛ ŋu lati o tó omori nini yusuf bi wuna layla wa nahar ẹnìfà náà sọyìn ni ẹ mọ nínú yìí ó mọ rí ìnira hàn àti náà dún láyàfùtòrò ẹnẹ máa jọwọ hàn náà láyàfùtòrò ẹnẹ máa kọ mí náà láyàfùtòrò ó lè dúró èyí láti ọjọ́ mọ rí ni ẹnẹ máa kọ mí náà ó mèrè èyí ó rí dọ́kà yìí àmì tàkàdù alẹ́ àtàmínà làárẹ̀ hom yóò ń ṣe ó mọ rí yìí ɔka na hɛ ne ne ɛna zɔɔ esɔsa dɛbɛrɛ omuri yɛ ne ne esɔsa nɛbɛrɛ dɛbɛrɛ omuri yɛ nan ɛɛnyɛ nso hɔ yi si su fɛn ne baa ma e e e so hɔ yi si su so omuri akapata kiri na na ɔyika yi sɛbɛ na mɛwa anabɛ wazi dɛvɛ na ma bɛ dɛvɛ nyɔnɔ kɔmi ɔwɔ bɛ yɛ asɔwɔ anyi nyɔnɔ kɔmi. obi ya ọbọla bọba na atụ wee bọba na asụ m dubara ori omori ise ise aka nọ dị ka yi ise ne na ne ne na ahịka m baara nyu katama bee nini ino nsuhu eyoku dee ya ho de ya ho kuku ete anko na omori meru ho meru ho kuku ete ndire ebe ba di hiwa ọbọ ka ise ne ne ne ba asụ eyoku anko omori o meru asụ eyoku ama ba mɛkɛ ne na ɛhɛ kisa na ɔn sɛ mo ri aka sɛ ba lɔtɔ tó mo ri ni nyɛ sɛ lɔtɔ ma mɛ. bí a bá sára yà yẹ tẹ oṣù kan náà sì ní òtún náà tọ́ mi dà ọ̀ ẹ́ sì ta mọ́ mọ́ ẹ̀ àmọ́ àwọn ọmọ ọ̀dà rẹ̀ yàwó hẹwọ nọ oyitia nava ayé oyin mẹrin dẹdẹ ẹrẹ tama mayi káyà kàkí mẹlẹsì dàrúlà arkọ mayi ní sukùl lẹyà agasa ìkẹyà súnmọ nọnù máwọ nọnù ẹn ekú ìjùmùjùmọ alẹsẹsẹ ẹrí yà ni tọkẹ yọ nọ ẹrí ọ nọ ẹdẹ ẹrẹ bá tama mayi. madaka ka nyɛ gbɛ ta wa ma gumba ya anyɔ gumbo ɔni olulu ama ɔnɔ ba ka ɔ ka ya eyi mɛ kuli jumujum ada ase ase ma ba sɛ du adarɛ adarɛ yɛ e ɛwɔ nana bere yi dɛkɛ kekɔ ɛtɛ ni omuli wa omuli na wo kogo ɛlɛ ɔnɔ na ne No, lóòrí tẹ̀yìn tó ṣe àyèzí yìí dẹ́lẹ̀ kù ami múlẹ̀ náà wà báyà báyìí nìyẹn allahumma arina alhaqa haqqan warzuqna tibaahu tọ́ enugbo tún bọ́ ká yẹn ní ìsìkọ̀nà di islam lọ́tún tó mórí nìyẹn. ara yẹn not náà. Ele maki, ele maki. Ana hamu kwa haore. tunde before. Eh? Emma vituri tunde before. Ah, okitunde on the dere. Let your trouble in me. ọ̀dọ́ katakata akawadi islam na adika ẹ̀wọ́ mẹ́tẹ̀ẹ̀tọ́ ayé. ina mọ́ọ̀yà kama wọn dimire nyirizi zi ana mẹ́ kama wọn. ọkà. ina mọ́ọ̀yà kama wọn dimire nyirizi zi ana mẹ́ kama wọn. ok ọkọ náà ní ìwúwa náà nàkọ náà islam ya yẹ sẹbi ìwúwa náà ìwúwa náà wà káyé. so adam vọ muslim pọtọ nyam daike kristian ọbin so daike mẹrọ nyam ọ ẹ e yà ahọ nya isokoton. so mmemme onye mere du izo ima like church ma no izo ije di mile ve so any church a izo anyị enyonya anyị bi on eleven but ọra more than 30 years ọnọ hụrụ ya izo ohime ka o me jerusalem ove o change to muslim so ọ mere ọnwụ dao donyam tem dai ke church ya eh no then dimi kukuba wehi dai ku nukwe brother si eh oila ime eh, ku ye hitora onya mo ba kola o him eh, kem mujan onora rengu muslim yo so dimma kola dam dimi kayo dadam keme yo mmalum dimi kosha ho nanka ewo eh, ye anamen so ini emekwu inyi ma we ya mama na uta ofm dị ma o news anaghị ka about legend dị ma anyị dị ma anyị e, onye agị na agwa taa dị okwu disari ka anyị e miss ka anyị e, mara enwu muslim but anya anyị muslim like enike oya but ọrụ ọrụ oye akara ọbịda na but uyo kwa megburu anyị dị mma ka ka mis ka ma nwụọ ka but agịnagbo eta mere enyi misala akụ but like erie mere ọmanị karị dọka eme enye nụmanị nwụọ kene eme abedo na adị kalị mma ị na-eri ọnụ keme ma na-echi ibe ka anyị malashenema na ọdema na adị kala ma ịzụ dị miko oke mmerave ineri mekele da n'aka ndị ikene palas iro emmedi nọ anya nim netu ka ya rinje ke iro de mira ka ayo ka wae ka ano meyan deke asem kwa yu ka oze nye ke he ajin dem Mami, الرحمن من السلام من القهار من الواحد من الواحد من الواحد لا إله إلا الله يا قوم يا الحمد لله أسمع أمك أنا هاينا أوزي لك آه، فيزيما أنا في كلمة الجبرين ينجز كاني وليدي وليدي وليد أبو وليد كي وليد خالد بن وليد وليد بن جبرين هكا أشهد أشهد أشهد أشهد أن لا إله لا إله أن لا إله أن لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك يا لا شريك له له وأشهد وأشهد أن محمدا أن محمدا عبده عبده ورسوله ورسوله وأنا عيسى وأنا عيسى عبد الله عبد الله ورسوله ورسوله وكلماته وكلمته ألقاها وألقاها إلى مريم يا مريم إلى مريم يا مريم وروح وروح منه روح الحمد لله الذي سمعنا على أثر الذي ظهر به للإكرام آمين وسمعناه خالد آمين عبد الوليد خالد خالد wali fana abdulwari wali asre hano ni waje e hano ni isi la na isi dine na wakati ahe na uli watuka nao ni haji yeka amani amen amen kuyawe wakati ahe hao Tức là của jihad. Và là con người là bên nam hay con người là một sự sự bệnh gì vâng là cùng với nhau là một trai một con gấu خلافيا بل كنتم وأتى لم نشأ

arihin ayayaya arihin alaka mmoto kweke di madon masilatu nto omori nini omori anaba ọba ya ayinere arihin meye e ẹwọn ni dawa kamiti usemeto nini enu esi pujo ni enu esi peru ni ọrẹ ka e, ka ehe onyara na akụrụ ụrụ etere akụ ahịa dọọ na-ehe na anyama anya rọwa na na-esi pee ya omuri na wọ ọsọ ihe petetọ a ihu na omuri na wọ ihe petetọ a ihu na amin amin اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وما ذنب وما بدو ذنب ọba ya atẹ kadua ya maame ọba ya atẹ wọ́n da kanye kẹsí rẹ̀ ẹ̀ ẹ̀ mẹ̀ka ya atẹ wọ́n bẹ dua. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف انتقامك يا جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم انتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين ربنا لا تكلنا الى احد ولا توجنا الى احد واغننا عن كل احد يا من اليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بايدينا من الضلال الى الرشد ونجنا من كل ضيق ونكد يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمه الواسعه يا مطلعا على السرائر والدمائر والهواجر والخواطر لا يعزب عنك شيء أسألك فيضة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنثى وفرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتغنينا سوى غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رحيم يا حي يا قيوم أنت المرتجى كن نصيرا وكن معينا وارهمي أنت المغيث وأنت المستعان به فانصر عبيدك بالإعزاز والكرم وإن عصى أو جفى عمدا لشهوته غلبت عليه فأنت الرب ذو الكرم يا هي يا قيوم أنت المرتجى كل نصير وكن معينا وارهمي أنت المضيف وأنت المستعان به فانصر عبيدك بالإعزاز والكرم وإن عصى أو جفى عمدا لشهوته غلبت عليه فأنت الرب ذو الكرم يا هي يا قيوم أنت المرتجى كل نصير وكن مؤينا وارهمي أنت المغيث وأنت المستعان به فانصر أبيك بالعزاز والكرم وإن أصى أو جفا أمدا لشاوته غلبت عليه فأنت الرب ذو الكرم برامك يا رم الراحمين إنك لما تشاء قدير وبالإجابة الجدير نيم المولى نعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين أرئن إن أرئن أما نقاطع أو نشأ بيبي تنهى قسمة أتوانا ẹnubọ túnbọ kẹ ẹnu ọsẹ pipi yẹ ẹrẹ tí ẹ ọmọdé ànáwó ọsẹ ìṣẹlẹ ọsẹ ìjọsìn lọwọ kára àbáyé nínú.